ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ọlásùnkànmí àbẹ̀fẹ́ lórúkọ ti. òun ṣe visa fáwọn èèyàn ah, ah, ó dẹ̀ tún lọ ṣe oap. ó ní olókùn wọ́jà mi kọ́nà ṣàjẹ́ kó pọ̀ sí o. what are you thanking me for exactly. ṣé n sòtọ́ fún ẹ sórí ọpọlọ ẹ ó dàbí ẹni pé i underuse ẹ nǹkan tó wà lọ́pọlọ yẹn pọ̀. èmi náà ó wù mí kí n apply ni because mo ti try it once till they work. na small thing once you ready just let me know. ìfún kan bíbá ẹ ẹ ilé ilé bíbá ẹ tó máa drop letter kan mi ń kọ́ kan mi ń àwọn listeners máa rí lè lọ bọ̀bọ̀ ìkan kì. èmi mọ̀ pé there are just two ways to a man's heart that food and this food. o ò sọ anything fún mi àbí nǹkan With all due respect, sir, I demand an increment of my salary. You can't! I mean, you have to keep enduring! You can keep enduring! It's not easy to stand alone, you know that. Come. Ó dà pé bóyá orúkọ yẹn ló fẹ́ máa kàn ẹ́ jẹ. Ó ti rò pé everything máa kàn ẹ́, kò lè kàn ẹ́. Mo dìbò báwo yóò ṣe lọ́wọ́ kan tó rí gbà. Mo ṣe wá torí akáyé tèmi tákàrà wa dègùn báyìí. I believe solely that everything will be fine. Very exactly. Èèyàn burúkú ti bẹ̀rẹ̀ so a lè blame ẹ̀gbọ́n Sir, I bring a whole lot to the table in this organization. Then stop bringing everything to this table. Ohun ẹ̀fọ́ dùn, ọ̀bọ̀n ọmọ aráyè kankan ò fẹ́ gbọ́. Tá a bá ti gbọ́ báyìí pa àwọn ń pẹ̀ fún ni, máa rè ó kiri.